kí ló dé tí mi ò ní dúpẹ́ kí ló dé tí mi ní àpáta iráyé kìkì ògo nínú ògo kí ló dé tí mi ò ní fọpẹ́ wọlé kí ló dé tí mi ò tún wá ní fi ọpẹ́ parí ètò mi lénìí ah tí n bá ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé aláìmoore ni mí a jẹ́ pé abara moore jẹ òun ni mí kábọ̀ nítorí mo moore olúwa àní mi ò ní yabara moore jẹ tí ayé àti ọ̀run tó bá kọjá lọ ọpẹ́ ìyìn àtọlá fún Ọlọ́run ọ̀gá kìkì ògo nínú ògo àrí ìró àlá ọlọ́run tó lọ́kọrin kése ọlọ́run tí ò lórogún ọlọ́run tí ò ní kejì ọlọ́run ọ̀rẹ́ tèmi tí ò kì í ṣọ̀rẹ́ àwọn ọ̀tá mi ọlọ́run tó dá mi tí ò dà mí ó dẹ̀ dá mi lójú pé ní tòótọ́ ọlọ́run ló dá yín kò dẹ̀ dà mí rí lórúkọ jésù kristi ọ̀rọ̀ bí ọpẹ́ ìyìn sí ọlọ́run ọ̀gá àgbo kò ní wọn lẹ́nu yín àtẹ̀mí àti àlejò mi náà kò ní wọn lẹ́nu wa lẹ́ni èmi Fowóṣadé Adéfẹ́nwá mo ní ẹ kú ilé káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín Orísun tẹlifíṣàn channel one sixty eight ṣàlàfíà ní ìgbà yín ṣé dáadáa lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín gist partner yín pàdé yín náà ti wà ní àlàáfíà bíbélì wípé nínú ohun gbogbo ó ní ká ṣàwọn àdúpẹ́ ìwọ náà ṣò ń dúpẹ́ bóyá gàrí ló mú lọ́wọ́lọ́wọ́ wọ́n pe ẹ̀ fried rice kó jẹ ẹ̀ àmàlà àti gbẹ̀gìrì àtẹ̀rùn ògúnfe tó nípọn ló yẹ kó jẹ wà tí jẹ ẹ̀rín yẹn pa mí kó jẹ́ máa dúpẹ́ kí ni kí wèrè ojú pópónà kí ni kó ṣe ẹni tó ń bímọ tó jáde láyé tọmọtọmọ kí ni kó ṣe <laughs> ẹni tó ti dájọ́ ìgbéyàwó sọ́nà tọkọ fòṣánlẹ̀ tó kú kí ni kírú ìyàwó bẹ́ẹ̀ kí ni kó ṣe ẹni tó sọ dídí ọmọ méje nù láàrin oṣù méje bóyá ò tí kò kí ń ṣàròsọ èmi rí ni kí ni kírú màmá yẹn kí ni kí ìyá yẹn kó ṣe ọlọ́run tí ò jẹ́ kírú ẹ̀ kó kángun sí ẹ ṣé kò wáyé kó dúpẹ́ fún ẹ wo ẹ jẹ́ ká máa dúpẹ́ lórúkọ jésù kristi ọ̀rọ̀ bí ọpẹ́ àtòrin yìí sọ ọlọ́run ní gbogbo ìgbà lẹ́ni lẹ́nu èmi náà kò yàn wọ́n lẹ́nu wa. àlejò mi ti wà ní kálẹ̀ lẹ́nìí kò fi bẹ́ẹ̀ sákòókò nítorí pé kí ni a kò rí ọjọ́ báyìí a kò rí mùsùlùkùn. àlejò mi ti wà ní kálẹ̀ wọ́n ti fẹ́ máa dónílé díẹ̀ ẹni torí pé kí ni wọ́n ti ń di òdu tí ó kì í ṣàìmọ̀ fólókó ti gbogbo wa. àlejò mi wòlíì àgbà hmm, ṣé kí <laughs> ẹ má wọ mo máa dárúkọ ẹ má bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ mo máa dárúkọ wọn. àlejò mi ọmọ ọlọ́run ni wọ́n mm, ọmọ ọlọ́run ó yanrantí wọ́n yanrantí wọ́n wẹ̀ bí ọlọ́run ṣe sọ fún abrahamu ó ní ìwà abrahamu onírìn níwájú mi ó ní kí o sì pé àwọn náà rìn níwájú olúwa wọ́n dẹ̀ pé ẹ má gbàgbé àlejò mi wọ́n sọ níjẹ́ wọ́n ní fún odidi ọdún méje àwọn fi yarun táwọn ò lè rìn àmọ́ ah, wá dúpẹ́ jésù kristi ó gba kọ́kọ́rọ́ kúrò lọ́wọ́ ikú ó gba agbára kúrò lọ́wọ́ ìsà kó ní oró rẹ̀ dà ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà bàbá wa rìn ojú wa ti sàtánì bí ojú ṣiṣẹ́ ti àwọn sáadùsí àti fàrísí nígbà tí jésù kristi tó jíǹde kúrò ní ìsà òkú ní ìjọ kẹta bàbá mi nínú olúwa prophet michael adéfisóyè ẹ bá mi kí gbogbo ara lé. mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ̀ ń wò mí mo gbàdúrà fún ọ lórúkọ jésù ọwọ́ mọ́jẹ̀mú òkùnkùn tó bo ìmọ́lẹ̀ àṣeyọrí rẹ mọ́lẹ̀ bí o ti ń gbọ́ mi tó ń wò mí yìí lórúkọ jésù ọwọ́ yẹn gbẹ dànù gbogbo ẹ̀yin abiyamọ ẹ ọwọ́ yín lé orí yín níbi tẹ́ ẹ wà ó di mọ́jẹ̀mú ó di àṣẹ oh, ègún àti èpè tí alágbára òkùnkùn fi ọmọ rẹ ṣẹ́ tó ní òní tayọ tó ní òní tẹ́gbẹ́ lórúkọ Jésù májẹ̀mú náà kó yí kúrò lórí wọn ìdè tó dè ọ́ tó dè ọmọ tó dè ògo tó dè àṣeyọrí rẹ bí o ti lóore ọ̀fẹ́ àti wòmí lónìí lórúkọ Jésù ọwọ́ Olúwa já ìdè yẹn dà kí n tó parí ètò yìí lónìí lórúkọ Jésù ó ní ẹ̀rí ìyanu ó sì ní testimony àmín àmín àmín ẹ̀yin náà ti rí bí àdúrà yẹn bó ṣe ń jáde ṣẹlẹ̀ àwọn ìjọ CAC gẹ́gẹ́ tí mo wọn àwọn àdúrà yẹn àwọn àdúrà tó le kókó àwọn àdúrà tó jẹ́ pé àwọn àdúrà tí ó wọ́pọ̀ ni wọ́n máa ń gbà ní ìjọ CAC tó bọbọ nínú olúwa ẹkùlé ẹka bọ sórí ètò Ògo Ìgbàlà orí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn channel one sixty eight kí ni nǹkan tẹ́ fẹ́ fi bọ́ àsọ̀rọ̀ Ọlọ́run lónìí hallelujah. hallelujah. ohun tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ lónìí ó ní mo pè ní òmìnira. òmìnira. bẹ́ẹ̀ni. táwọn olóyìnbó máa ń pè ní liberation. yes gbogbo ènìyàn ló ní ìdí ẹ̀ kò sẹ́nìkan tó wà láyé tí ò sí nínú ìdè kan hmm. tàbí òmíràn gbọ́ mi dáadáa olùfẹ́ hmm. nígbà tí n bá máa fi parí ọ̀rọ̀ ọlọ́run yìí ó mọ̀ wípé ọlọ́run máa ń mọ̀ fẹ́ fọwọ́ kan ayé rẹ ló fi mú kó o ní orí ọ̀fẹ́ láti wo ètò yìí lónìí àwọn tó nílò òmìnira ni àwọn tó wà nínú ìdè kan tàbí òmíràn ẹlòmíì yẹ kó ti lọ́kọ tí ò rọ́kọ fẹ́ ẹlòmíì ṣègbéyàwó kò bímọ hmm. ẹlòmíì ń gbìyànjú ìgbìyànjú ẹ̀ ọ̀yọ́ eré rẹ̀ dàbí slow motion ni ẹlòmíì ń dúró ti bí kò lè tọ́ka sí wípé nǹkan rẹ̀ báyìí lòun gbèsè láyé. Hmm lóòótọ́ ayé tí a wà kì í ṣe ayé òwú ẹrú hmm. wọn ò mú ìyànṣe mọ́ ṣùgbọ́n sátánì àti àwọn agbára òkùnkùn wọ́n ń fi ayé àwọn èèyàn kan sínú ìdè àti sínú ìgbèkùn ẹni àkọ́kọ́ tó nílò òmìnira òun náà lẹni tó wà nínú ìgbèkùn irú ìgbèkùn wo àwọn kan ń bẹ mà tó jẹ́ wípé ọkọ ọ̀run máa yọ wọ́n lẹ́nu tó bá ti sùn báyìí ọkọ yẹn máa wá mo ti ẹ̀rẹ́ nìkan tẹ́ pé tí ọkùnrin yẹn bá bá dàpọ̀ tán ó tó máa rí nǹkan tí ọmọkùnrin yẹn dà sí lára ó tó máa rí lójú ara ẹ̀. yàtọ̀. yes hmm. irú ẹni bẹ́ẹ̀ ó wà nínú ìgbèkùn òkùnkùn ìgbèkùn sátánì èmi rí ọkùnrin míì kọ́mọ̀ tí sùn báyìí ni ó máa ní ìbálòpọ̀ ojú oorun tó bá dẹ̀ ti ń jí yóò rí tírẹ́sìsì lára ẹ̀ wípé òun bá obìnrin dàpọ̀ hmm. oúnjẹ ojú oorun ni tẹlòmíì tó bá mo rí ẹni tó yẹ pé nígbà tó bá jẹ oúnjẹ yẹn tán ó máa bọ́ bá jẹ́ pé ẹran ló jẹ kẹ́yìn yóò bá àjẹkù ẹran yẹn lẹ́nu ẹ̀ nígbà tó bá jí àwọn tó wà nínú ìgbèkùn àwọn tí sàtáànì. ní ti iṣẹ́ ọwọ́ mi mi ò tó láti ṣàánú fún kò sóhun mo lè ní tó lè ra gbogbo ohun tó fi ta mí lọ́rẹ̀ẹ́ oníbú ọ̀rẹ́ mi ò lè yìn ọ̀tàn títí ayérayé ọba tó fi mí ìyàwó lẹ́nu wò mo kì í yín a ò ṣe bàbá mi ò ṣe èmi kọ́ lẹ́yìn ọ̀tọ̀ o òkúta táwọn ọmọ ọlẹ́ kọ sílẹ̀ di pàtàkì igun ilé iṣẹ́ olúwa lè o ò ṣe o bàbá rere a ò ṣe bàbá mi ò ṣe àwa kọ́ lẹ́yìn ọ̀tọ̀ o òkúta táwọn ọmọ ọlẹ́ kọ sílẹ̀ di pàtàkì igun ilé ẹ jẹ́ yá máa dúpẹ́ ní gbogbo ìgbà ẹ ṣáà máa dúpẹ́ bàbá nínú olúwa ẹ ti bá wa sọ̀rọ̀ pẹ̀lú àkórí tí a pè ní òmìnira. Hmm. Lórúkọ Jésù Kristi a ti dòmìnira ní tòótọ́. Mo fẹ́ ní abala tá a dé yìí, mo fẹ́ kẹ́ bá wa ṣe àkótán ọ̀rọ̀ yẹn. Now, ẹni bá ló nílò òmìnira, mo sọ pé kó fàyè ẹ̀ fún Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé kó gbàdúrà psalm thirty four verse six ó ní ọkùnrin olùpẹ́jù ìkígbe pé olúwa sì gbọ́hùn rẹ̀ ó sì yọ jáde kúrò nínú gbogbo ìpọ́njú rẹ̀ nígbà tó dé ẹsẹ̀ kejì ó ní áńgẹ́lì olúwa ó ló yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká ẹsẹ̀ kan sísàlẹ̀ ó ní ìwọ tì mí gidigidi kí èmi kí o lè sọ ó ní ṣùgbọ́n olúwa gbà mí ọlọ́pàá egungun olódodo mọ́ kò sí ọ̀kan tó sẹ́nu wọn máa bọ̀ lọ́dọ̀ jésù. bẹ́ẹ̀ni wà á gbàdúrà hmm. ẹnu àìfọ̀ gbé hmm. tó o bá kàn ń lo ayé rẹ lọ báyìí tó o bá wá ọlọ́run kó o ké pe ọlọ́run ọ̀tá padà yọ olúwa rẹ̀ ni o. ẹ̀mí mímọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lógo láyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìran gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kọ́ pé ẹ jẹ nǹkan láyé hmm. ẹ wá Jésù olùgbàlà ẹ jí aládùúà àìsà àdúrà ń gbà sà àdúrà ń gbà mà. àdúrà ń gbà. ọ̀gá mi kan ní àdúrà ń gbà ní gbogbo èèyàn ṣe ń gbà á ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ jésù olùràpadà ẹni tó ní gbogbo agbára ó là fúnni lórúkọ kan tó borí gbogbo orúkọ philippians two ten ó ní lórúkọ jésù kí gbogbo ẹkún máa wọlé ègún ìdílé èpè ìdílé ọ̀rọ̀ òdì tí yàrá rẹ sọ sínú ayé yẹn kó tẹríba kí ìdí àti àjàgà ó já kí ìwọ náà lè rògbòlò láyé bàbá nínú yes. ẹ sọ wípé ká wá gbàdúrà. yes. ibo ni ká ti wá gbàdúrà àbí ìpàdé wo gangan tiẹ̀ ló wà ló ti ń ṣẹlẹ̀ yes. mo ti ń kéde ẹ̀ láti bí ijọ́ mẹ́ta pé ìpàdé àdúrà kan ń bọ̀ tó máa bẹ̀rẹ̀ ní december eighteen hmm. ní ọjọ́ wednesday on the eighteen december a pín àkọlé rẹ̀ nínú ọmọ roblox hmm. ọ̀dọọdún la máa ń ṣe é ọ̀pọ̀ àwọn èèyàn ni ọlọ́run ti mú kúrò nínú ìgbèkùn. Mm àti nínú ìdààmú ayé wọn hmm. mo tó ń wojú olúwa fọ́mọ tọ́lúwa ní ọmọ rẹ̀ nínú ìpàdé àdúrà yẹn kò mọ́sù yẹn jẹ́ tó fi lóyún tó lọ́n fi dá lóhùn hmm. àkórí tá a wá fẹ́ gbàdúrà lé lórí lọ́dún yìí ni èmi lè sí òkè nídìí hmm. I can move mountain kí ni òkè tó ń dí ọ lọ́wọ́ tó ń takò àṣeyọrí rẹ tí ò jẹ́ kí ìran ṣẹ tí ò jẹ́ ó máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí gbogbo òkè yẹn lọ́lọ́run á sí nídìí ìdè ó sì já àti àjàgà òkùnkùn ìdí ajá kí lọ́lọ́run ò lè ṣe ṣe rí gbogbo nǹkan tó bá tiẹ̀ ti ń porúkọ ọlọ́run sí èmi gẹ́gẹ́ bí ènìyàn ó máa in fact mo máa ń wárìrì torí pé kí ni mo mọ agbára ọlọ́run bó ṣe tó èmi gan ò tí ì rí tán ọlọ́run tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bíbélì gan sọ ó ní èmi ni olúwa ọlọ́run ó ní ìjọ ń kọ́ àwà tó ṣòro fún mi láti ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdánilójú lélẹ́yìí pé ṣé nǹkan kan wà tó ṣòro fún mi láti ṣe ẹ̀yin náà ẹ mọ̀ pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run láti ṣe ẹni tó dá ọ̀run àtayé bàbá wa ibo gangan ni ọ̀dọ̀ yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. ẹ ṣe níbikíbi tó o bá ti ń bọ̀ tó o bá ti dé abúlé ẹ̀gbá bí ọ̀kadà tàbí napep òun lọ sí ọlánìyí last bus stop tó o bá ti dé ọlánìyí last bus stop yẹn bẹ́ẹ̀ ni olúrọ̀ tó o bá ti dé olúrọ̀ yẹn sọ pé CAC anointing with fire chọ́ọ̀chì yẹn ló ga jù ní gbogbo àdúgbò yẹn wà á ti rí bánà wa ń bẹ̀ dẹ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mo fẹ́ kọ́ lọ́jọ́ ìmí báyìí lórí àwọn social media wa tá a ti máa ń gbàdúrà ní gbogbo ìgbà number one lọ darapọ̀ mọ́ mi lórí Facebook we love prophet adefisoye prayer lórí Facebook we love prophet adefisoye prayer ní Facebook page mi then lórí. YouTube ó máa rí ọ̀pọ̀lọpọ̀ àdúrà wa ń bẹ̀ eléyìí tó máa gbà tẹ́ ìwọ gbọ́n mọ̀ pé ogun ayé mi ṣẹ́ Prophet Michael Adefisoye lọ sórí YouTube báyìí Prophet Michael Adefisoye lórí Instagram wòlíì Michael Adefisoye bákan náà wàá sẹ́ndì prayer request ẹ sí mi lórí WhatsApp tí mo bá ti pe nọ́mbà yìí tán is zero eight zero. zero eight zero. three four. three four. six two. six two. eight four. eight four. seven nine. seven nine. yàtò pẹ̀lú ẹ̀kan sí i is zero eight zero. zero eight zero. three four. three four. six two. six two. eight four. eight four. seven nine. seven nine. gbogbo ọlẹ́ẹ̀kan sí oh eight oh. zero eight zero. thirty four. three four. sixty two. six two. eighty four. eight four. seventy nine. seven nine. send the prayer request ẹ sí mi ní whatsapp bye. báyìí wà á máa receive prayer wa every day tó o bá ti gbọ́ gbọ́ngàn gbọ́ngàn hallelujah ohun bàbá aládùúrà nìyẹn. Hmm tẹ́ ẹ bá ti gbọ́n gbọ̀ngàn gbọ̀ngàn hallelujah ohun bàbá aládùúrà nìyẹn kò kí ń ṣe wípé bàbá kọ̀ wá sí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn lásán ṣùgbọ́n wọ́n wá láti mú ìrìn rere. èrò tó wà lórí WhatsApp yẹn ní ìsìn wọ́n ti ń lọ bíi thirty something thousand both Nigeria and abroad ìwọ náà join wọ́n dẹ̀ ní ẹ̀rí hmm. tó bá ti join WhatsApp yẹn o ti wọ group àwọn tó máa wọ tó máa ní testimony. àmín kò kí ń ṣe pé wọ́n kọ̀ wá sí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn torí àfẹ́ àpẹẹrẹ kí ayé ba lè mọ̀ wọ́n wá láti tan ìyìn rere Jésù Kristi ká gẹ́gẹ́ bí àṣẹ tí Ọlọ́run fi lélẹ̀ nínú Bíbélì ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run fúnra rẹ̀ ó tún rán wọn tì wọ́n lẹ́yìn nítorí ogun ayé wa kó ba lè di ṣíṣẹ́ Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti wá tú ẹ sílẹ̀ ó máa lo àwọn ìránṣẹ́ ẹ̀ ni ìwọ náà dìde lénìí kó o wá sínú ìpàdé yẹn kó o wá gbàdúrà twenty twenty ó ti dé tán ogun tó bá yí èyí kò lọ́dún yìí kó má bàa tún gbé wọnú ọdún tuntun yìí lórúkọ Jésù Kristi gbogbo ogun tó gbó bí orógbó gbogbo ogun tó warùn kí nínú ayé mi àti yín ẹ̀mí mi máa bá mi tẹ̀rí bàbá nínú Olúwa mi ò fẹ́ kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ ẹ tún bá mi wá àdúrà fún àwọn olólùfẹ́ mi pàápàá gbogbo àwọn olólùfẹ́ Orísun tẹlifíṣàn. gbé ọwọ́ ẹ lórí mbo wà gbogbo ìran àti àsọtẹ́lẹ̀ rere lórúkọ jésù tí ọ̀tá dọwọ́ bò lórúkọ jésù mo pàṣẹ pé kó wá sí ìmúṣẹ àmín jésù ògo ayé rẹ kó bẹ̀rẹ̀ sí ní fọ́n àmín lórúkọ jésù kristi láti àkókò yìí lọ àṣẹ ìtura tí máa àpíà nínú ayé àwọn tó bá di òmìnira àṣẹ yẹn wọnú ayé rẹ lọ ó tún wọ̀dẹ̀ mọ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ Orísun mo gbàdúrà fún ẹ ò ní kúkú òjijì ọfà yìí ò ní bà yín ẹ ó máa tàn bí oòrùn ẹ ó máa yọ bí ọjọ́ ẹ ó máa yọ bí òṣùpá ẹ ó tàn bí ìràwọ̀ gbogbo yín lẹ gòkè olóòtú ètò mi wà á tayọ láyé ìlérí ọlọ́run yóò ṣẹ lórí ayé rẹ ògùn ọlọ́run yóò fọ̀ láyé rẹ gbogbo ẹ̀yin kámẹ́rà wọn mo gbàdúrà fún ohun rere gbogbo tí ẹ̀ ń pòǹgbẹ́ fún àti gbogbo ẹ̀yin dàrẹ́tọ̀ ọlọ́run májẹ̀mú ìpè ẹni tó pè mí ọjọ́ ọ̀bẹ fún yín àánú fọhùn jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù kristi tó ọpẹ́ ìyìn àtọlá fún ọlọ́run ọ̀gá ògo kíkẹ́ ògo nínú ògo ẹni tó ní ògo tó ní ọlá tó ní gbogbo ọrọ̀ ẹni tó pàṣẹ pé kí ìmọ́lẹ̀ kí ó wà tí ìmọ́lẹ̀ sì wà a sọ wípé ẹ ṣé a dá gbogbo ògo àtọlá fún orúkọ yín nítorí pé ẹ̀yin nìkan ṣoṣo lẹ ní ẹ̀yin náà lẹ́dẹ̀ máa máa ní títí ayérayé lórúkọ Jésù Kristi àtèmi àti yín ẹ ò ní jókú ẹ ìwọ náà wá ń wẹ̀ pé ìwọ náà fẹ́ wá sórí ètò bí bàbá ṣe wá yìí ìwọ náà fẹ́ di ìlú mọ̀ọ́ká o fẹ́ di ìdámọ̀ káàkiri àgbáyé o fẹ́ gbéṣẹ́ Ọlọ́run ga o fẹ́ sọ di ìlú mọ̀ọ́ká káàkiri àgbáyé ìwọ ṣáà ti pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń yí lábẹ́ yìí sọ fún ọ wípé Fowóṣadé gangan ni kí wọ́n connect ẹ mọ́ tàbí yálà ní Instagram page mi Fowóṣadé underscore Divinashoke ní Facebook mi Fowóṣadé Adéfẹnwá bá mi pàdé lórúkọ Jésù Kristi lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ò ní dòkú èmi náà ní.